ಹಾಂ afẹ́fẹ́ yẹn ọ̀pọ̀jù kalẹ̀ kéèyàn lè ba aláǹfààní láti wo àdánà onídẹ̀ra òní lágbára báwọn wọ́n fún náà wọ àbáwò lọ́kọ́ rẹ̀ bá a ti rìn àdánà nínú nánà bí bàbá àmàlẹ́ wọ àbáwò lọ́kọ́ rẹ̀ àwọn iṣẹ́ burúkú. nta dawo ti wọ iná àwọn ọmọ sọ wá lẹni náwó bàbá wa alihamman alifakiri kọlọ nǹkan wa ni kẹbàlá wọn ni wà lọ máa kọjá fàán lòdì náà ìlà lọ́ọ̀kọ̀tà àdéhùn àwọn òbí máa lọ sílẹ̀ náà wà sọ fún nípa iná kò sí ẹrú sí ọlọ́run kan tí ó ń gba ọ̀rọ̀ lórí ilẹ̀ tó gba onítọ̀ náà ilẹ̀ ó fún pẹpẹpẹ onítọ̀ ní bí ilẹ̀ bó ṣe gbà ìdìbò amúgbẹ́lá ọ̀gá sàrádà ń ṣe wá lọ́kàn dára wọn sí ọ̀gbọ̀n náà ẹ̀jẹ̀ mi lé ẹ̀jẹ̀ àmì ní àdé ṣùgbọ́n yẹ ká máa àwọn iṣẹ́ ètò ìfọwọ́kùnfà sí ìlú ìwọ̀dá lẹ́yìn tá a ti máa. إيثاق والجنة والنجاة حذيفة رضي الله عنه وكان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني ثابت تكيين والدماغ قليل قل بأي أهل صلى الله عليه وسلم àwọn èèyàn kọ́ndùn ká máa bẹ̀rẹ̀ orin orin àwọn tí ó di orin làwọn sábà béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run. wàkúntù asálò òun tòun òun máa ń béèrè lọ́wọ́ ànábì ánìṣàrò nípa tó bá jẹ́ àbúrú òun ìṣèwádìí nípa tó jẹ́ orin ṣùgbọ́n tó jẹ́ àbúrú ìdòun máa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kìí ti kó ń fẹ́ ṣe àìdá o kìí ti kó ń fẹ́ ṣe ibi o ṣùgbọ́n màá kọ́ ọ̀fáàtà ayọ̀dẹ̀rí ká ní ẹ̀rù ń bà mí ni kọ́mọ̀jẹ̀ wípé aburú yóò lè bá lèmi náà lọ́wọ́ ṣe aburú kan àbó mi. ẹ̀yin mọ̀yá Islam ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an lọ́lọ́run bá ọba àlékè ọlá àlàyé fún wa nípa tí ń jẹ iná wàhálàbárọ́ náà bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ọba dẹ́gbẹ̀rẹ́ ó wọ́ wa níṣọ́ra ó kì wá nílọ̀ nípa iná ó jẹ́ àwọn wípé sábà ń sọ nípa iná àti bí ọ̀rọ̀ èyí bàbá wa nípa sọ̀rọ̀ nípa kiri tí wọ́n ń lọ nínú ilé ẹ̀ka bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ka ló ń jẹ́ ẹjẹ́ àti ẹ̀fọ́jú ojú ẹ̀ nínú àwọn ààyè èyí tó náà lọ́ọ́ bá àlejò ẹ̀ lánàá ètò tó ní ìṣèlú fún wa nípa ẹ̀yà nínú sọ́ọ̀tà lè mọ̀ ọ́n ààyè àádọ́ọ̀dẹ orí ẹ̀yọ kan wọ́n ń dàgbò wá ní ọlọ́run sọ pé wọ́n dàgbò náà lẹ́sìn ọ̀rẹ́ ìdàgbàsílẹ̀ kàwé ẹ̀fáyà ẹ̀kọ́ nínú ẹ̀bẹ̀rù náà èyí tó ti gbé wọn ẹ̀dájú ìgbàgbére yìí ọlọ́run ti ṣe lọ́jọ́ ọ̀lẹ́ ọlọ́run ti fi ara rẹ̀ ọtọ́jú rẹ̀ ẹlẹ́ lẹ́gbàgbére yìí fún aláìsí ìgbàgbọ́ àwọn tí ọ̀dọ́ lọ́n gbọ́ àwọn kìkìrì yìí bọ́jú bọ́ ẹ̀rẹ̀ àwọn àgbọ̀dé àwọn tí wọ́n màálù àwọn tí wọ́n gbé àwọn mẹ́ta lọ́kàn tó ẹ̀dájú ìgbàgbére ni. àwọn tó ń nínú àyà bẹ́ẹ̀ nínú sọ́dún ìgbàanì àyà ẹlẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ ọlọ́sẹ̀ ẹ̀yìn àbẹ́nà àfẹ́rí ìrìnàlá áfíríkà wà àbúrò àlà wọ̀tàmíra ọlọ́sẹ̀ ẹ̀dájú wọn òun ti tọ́jú rẹ̀ sí àwọn òṣèlú lọ́lá áfíríkà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àjàdà lọ́wọ́ lẹ́sẹ̀ wọ̀n àti ní àtìláyìn ọlọ́run tó tọ́jú ẹ̀rọ ìyá àwọn ìgbèrè láàyè bíi èèyàn náà. kíkà lọ́kùn lósì níwájú lẹ́yìn lókè nílẹ̀ ìtọ́nà ọ̀gá ọ̀gá èyí tó kù sí kí wọ́n fẹ́. ربهم عذاب جهنم وبئس المصير ينصر الخير وللذين ذكروا بربهم عذاب جهنم قلنا إما جهنم إما جهنم يوم جلس كثيرين عملوا وسلوا من وبئس المصير أيضا فما ظروفه فما tí ti ń sọ àwọn òkè sínú dábà yìí sẹ́ni àmúdá àṣẹyìn ẹ̀kọ́ ohun náà ìkùnmùnú náà yóò kọ́kọ́ fẹ́ kí yóò kọ́kọ́ fẹ́ mọ̀ọ́mọ́ yóò kọ́kọ́ fẹ́ kún dára náà sẹ́ni àmúdá àṣẹyìn ẹ̀kọ́ nù yẹn ní ohun tó burú ohun tó burú lẹ́wà bí ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá bẹ̀rẹ̀ rẹ̀ pípariwo rẹ̀. شريك كما لا شريكا يكونون مرضى ويتفقون هو نجمع يقدمون حكمها فكاد يتميز من الغير علينا يوصل بالمرايا من الغير لا تكن يوصل لك bá ti ń dà wọ́n sínú nábà yìí kọ́ ọ̀rẹ́ lọ́mù ọ̀rẹ́ nígbà olùkọ́lùkì àti ọ̀rọ̀jọ́ sáàdà ọ̀rẹ́ nígbà ọ̀gá ọ̀gá nígbò àwọn mọ̀lẹ́kà tó lọ́n ti ṣe àkóso ìmọ̀ mùsùlùmí náà àwọn ẹgbẹ́ ọ̀gá wọn wá ní alẹ́ rẹ̀ pé àdéhùn méjì tí lẹ́nu rẹ̀ àìrí. ìyẹn ni pé àárín ọ̀rí bákan náà àárín ọ̀rí àbúrò rẹ̀ láti gba àdéhùn náà wá. àdìyàbí yàtọ̀ قالوا يا رسول الله إنها لكاذبة قال إنها táwọn náà dá sí i èyí táwọn yòókù investor kemungkinan tadi dengan zaman kemungkinan nomor mengandang. Bukan supaya kita kalau abalan yang lebih, ini mah ọlọ́run tẹ̀ sí ìyẹn kankan yóò tẹ̀ wọlé wá yóò tẹ̀ wọlé wá ìwà náà. بما lérò ẹ̀kọ́ máa ń gbà tó pé ẹnu bí ìlú ń bẹ tí ń láyé. jíjẹ. Àbájọ tí wọn kàn wọn lọ́dá sí. Ó àwọn ìyá ìyá òkú ìyá àgbà náà. tuntun wa lajẹ ọkà pé ẹlòmíì ń jẹ tuntun bẹ́ẹ̀ yá ẹ̀rọ lọ. àìbẹ́ẹ̀ tẹ kọ́ ìbátan náà ń bẹ́ẹ̀ yá méjì òun fún ọlọ́run lọ́wọ́ akábàṣe ọlọ́run lọ́dẹ̀dà gbóni ọlọ́run wà lọ́wọ́. ọ̀hún ń bá ilẹ̀ mú àbújá lóko yìí ẹni tó ti tuntun tó túnra rẹ̀ yìí bẹ́ẹ̀ yàrá èyí tọ́lọ́mù. أولا نقض أن الله إلا أن يكون ذلك أبو كلاب الكبير ولم يكن به ولكن كان يجب يتكلم فذكر الإقامة وقد اقترب شيئا من أنواع المبادئ أيضا يقول إذا الإمام سبعة من الإمام أبو كلاب الكبير كان يجب أن يكون ذلك

sábà tó nípa àṣírí kúrò lẹ́yìn òṣèlú bá ọ̀rọ̀ ìṣòro àdéhùn òṣèlú bá pátápátá ọwọ́ àtàlù ìwà ìbọn ọjọ́ òun. ọ̀ọ́dẹ̀wọ́ fún bẹ́ẹ̀ tó o gbọdọ̀ ṣe àdó àwọn ọmọ yìí rẹ̀ kọ́lá ti lè sọ pé kọ́nà owó fi àjẹrà dá ní òun náà. Ìgbé nǹkan àkọ́kọ́ nù, ẹ̀sìn àkọ́kọ́ nù, iṣẹ́ burúkú àkọ́kọ́ nù, okùnfà kìíní nù ní àwọn ọmọ yìí lókè náà.